الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وعن أبي الدرداء رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال ما من شيء أثقل في ميزان العبد يوم القيامة من حسن الخلق وإن الله يبغض الفاحش البغي رواه الترمذي Abu Darda lọ́nba àṣàlékún ìyọnu fún ọ gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hádà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam ó ní anabi sallallahu alayhi wa sallam kí á ti gbé fún ara ń tọ́ sọ fún wa ọ̀nà pé ma min shay'in athqalu fi mizan al-abdi yawm al-qiyamati min husn al-khuluq kò sí nǹkan tí ó wúwo nínú òṣùwọ̀n ọmọ ànábì ádámà yẹnni pé bọ́lá ń bá ń wọn iṣẹ́ kó wá wò ní kò sí ní tí ó wúwo ju ìwà dáadáa lọ nínú tí ó tẹ̀wọ̀n lọ́dọ̀ ọlọ́run ní bá wọn sẹ kó wá wò ẹni ọlọ́run fi rán lówó yìí o ànábì ní òsín tí ó tẹ̀wọ̀n tó tó bí ìwà dáadáa ó ti tẹ̀ ìwà ńlá fi ké fúnra wa lánàá pé ẹni tí wọ́n bá ń tàn ọmọ tàn rẹ̀ wọ́n lẹ́sìn wọn níwá ẹ̀sìn wọn náà ní ètò àfi ó fi ìwà kó fi kún ẹ̀sìn ọlọ́run ti fi rán ànábì nù sallallahu alaihi wasallam. tí láti ń pè ní wà dáadáa lábẹ́ ìjúwe rẹ̀ gbogbo ohun tí wọn náà fẹ́ káwọn èèyàn bá ọ bẹ́ẹ̀ bú nù gbogbo ohun tí náà fẹ́ kẹ́nìkan mọ̀ pé wọ́n ní bú nù òfin márù èyí tá a gbogbo orú ọjà tí náà tí yóò tì lójú kí pé lọ lọ gbá àwọn èèyàn lójú rú ìwà búnú o ìwà dáadáa anabuwa muhammad sallallahu alaihi wa sallam lọ́lọ́run ti ròyìn ẹ̀ òun ni àwòrán ẹ̀mọ́jìwí lánàá bọ́ bá kéwú tọ́ ma kéwú tọ́ ma áyá tọ́ ma násù sáà máa béèrè pé bó lànà bìtì ṣe ń rú nǹkan ó ti tó ọ sallallahu alaihi wasallam òun nìkan lèèyàn ò lè tẹ̀lé kó sínà ọlọ́run lọ garanti rẹ̀ bẹ́ẹ̀ ọmọ ayé ń pè kó anil hawa in huwa illa wahyun yuha ọlọ́run ló ṣe ànábì bẹ́ẹ̀ sallallahu alaihi ó yege lọ́nà ẹ̀sìn ó yege lọ́nà wà ó yege lọ́nà ṣètò ayé kò sí ní tó o fẹ́ wò lára ànábì tó ní rí kọ́ anabi yege as parent anabi yege as husband anabi yege as master gbogbo ń tọ́ bá pẹ́rẹ́ kódà anabi yege as an employee ìwọ́n tó ń jàǹbọ̀ ọ̀gá rẹ̀ náà ìwádìí ọ̀dá ni kọ́mọ ṣe ọmọ jàǹbá àmọ́ náà tọ́gà gbélé lọ́wọ́ ẹ̀mẹ́jọ gbọ́ o lọ béèrè wọn gbà nẹbi ṣiṣẹ́ rí pé olóhùn ṣe fẹ ni ọ gbà ṣiṣẹ́ ìyá ńlá wa Khadija kó tó di ìyàwó ànẹbi sallallahu alaihi wasallam òun lọ gbà nẹbi ṣiṣẹ́ owó owó ìyá ńlá wa Khadija là nẹbi gbé lọ ọjà lọ fi ṣòwò ó sì wà lákọọlẹ ara ń tọkọ attract ànẹbi sí Khadija radiyallahu anha wa sallallahu alaihi wasallam.

adájọ́ là nẹ́bí ẹ̀ǹtẹ̀ ń dájọ́ ẹ̀kọ́ sí bá nẹ́bí ti dá sallallahu alaihi wasallam. Mo kò sí kò sí bó kọ́là bó lólóṣèlú yan. Ànẹ́bí ṣe ayé tọ́ta ayé yìí tẹ́yìn ń ṣe lónìí sallallahu alaihi wasallam. Ẹ̀yin náà wá ẹ̀ra wò kọ́sì ẹni ọba fẹ́ sórí ire níbi òṣèlú. Lọ́ra wò kọ́sì lára ànẹ́bí wọn sallallahu alayhi ànábì kó àwọn aráàlú jẹ o ìbẹ̀lá kọ́lẹ̀ bẹ́ẹ̀ o èyí tí ó le jù òun lànàbì fara mọ́ o kárọ̀ ọ́sá ti dẹ àwọn tó ń bẹ ní abẹ́ ẹ̀hún ni o ànábì ti ń kọ̀ǹtúrò gbogbo owó gbogbo dúkìá mùsùlùmí olórí àgbà wọ́n lè má wàá dáná wọ́n lè fi lè má wílé rẹ̀ bóṣù kan kò sí ní tí wọ́n yé dáná oúnjẹ tí wọn ó ṣe wọn béèrè wọn ní kílẹ̀ wá ń jẹ ní al àwọn nǹkan dúdú méjèèjì wọn ni àtàmúrú pàlímà wọn jẹ làgbédùn wọn mú mi lé ànábì ọlọ́run tí gbogbo rìsọ́sìsì ló ń bẹ ní ọwọ́ rẹ̀ ọlọ́run tó ṣe wá mùsùlùmí ọlọ́mọdé ara padà sí ìlú mùsùlùmí ò ní ẹsikúùsì kó sì wà o kò sí ń tọ́jẹ́ láti mẹ́nuba àwọn díẹ̀ nínú ta mẹ́nuba yìí ètò bá tún kù wọn náà di àwọn afá wọn yọ fún ọ pé báyìí lànàbí ti ṣe ní ipò báyìí ọjọ́bí ọjọ́gà ọjọ́mọṣẹ́ ọjà afá àgbà afá lànàbí sallallahu alaihi wasallam gbọ́ lànàbí ṣe wá sí tiẹ̀ wọn náà kọ́ sí ànàbí èèyàn lè máa gbìyàn lè máa ṣe wáàsí kí wáàsí ọmọ dáhùn lára tiẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ní wí tóun náà lò fáwọn èèyàn lónìí à ń ṣe bí àwàdà ń jọ kan kìlọ̀ kankan fún èèyàn wa kan pé á ẹ̀jẹ̀ náà ń ṣe yí ọ̀tá o ẹgbẹ́ kí ni ọ̀rẹ́ ó wí fún wa nígbà ẹ̀ bá dá mọ̀ ọ́ mo ní à ẹ̀ mọ̀ sí wáàsí mọ́ bó bá dì báwọn gbogbo àwọn tẹ́yìn ṣe wáàsí fún àwọn náà káwọn náà máa wí fún yín pé àìfiwálẹ̀ o àdámà wa ni o ẹni ò ṣe wáàsí má parọ́ kó sọ pé àdámà tó ń ẹni ò ṣe wáàsí má ṣe bídíà kó padà má tó ń ntí ń jẹ́ wáàsí náà ni tí padà mọ́ tí ò dá sí ìyẹn jáfa ọkọ̀ sí lára nàbì sallallahu alaihi gbọ́jọ́ máa kéwú kọ́sẹ̀ lára nẹ́bí sọ̀lọ̀ sọ̀lọ̀ ọlọ́run ó tó gbogbo ẹ̀ ó tó dáa púpọ̀ ọlọ́run lè ní ká nẹ́bí ọmọ kéwú láì ṣe pé jìbìrì lù ọkọ̀ kò sí dágbára ọlọ́run ọ̀tà ẹ̀kọ́ ni fún wa lóní kí jimá làákà jìbìrì lù ọmọ sọ̀kalẹ̀ ọmọ wa tọ́ kéwú fà nẹ́bí sọ̀lọ̀ sọ̀lọ̀ wọ́n gbéraga o ntẹ̀yìn ó ti mọ̀ ọ́. mo fi ní kò sí kò sí gbèyàn ti lè kó òun jẹ́ aya alukurani yìí a ọ̀rọ̀ ńlá ni fi rasulillahi uswatun hasanatun àkọ́ṣe dáadáa àwòkọ́ṣe dáadáa kò sí ń bomi dáàdi rí o àfàrà ànábì ọ̀sọ̀rọ̀ àṣọlọ torí náà ànábì ni kò sí ní tí ó wúwo ní inú òṣùwọ̀n rẹ bíi ìwà dáadáa. wa inna Allaha yubghidu al-fahisha al-baghi inna Allaha yubghidu ànábì lọ́lọ́run bínú sí gbogbo ọlọ́rọ̀ bú gbogbo ọlọ́rọ̀ bú lẹ́nu. lánàá wọn là ànábì sọ̀rọ̀ bú lónìí ànábì lọ́lọ́run bínú sí wọ́tọ̀ ń sọ̀rọ̀ ẹ̀. gbogbo ẹlẹ́ẹ̀kẹ́ bú gbogbo àṣà gbogbo aláìlójútì al-fahisha al ẹ̀rí bá àfa àti tu àfa ní albadhi huwa alladhi yatakallamu bilfuhshi wọ̀rọ̀dí ìkàlà. ẹni tá nẹ́bi lọ́lọ́ ń bínú sí ìyá afá báwa tunu jọ́ra tá ń kà yìí òun lóun lẹni tí ń sọ ọ̀rọ̀ tí ò dá lẹ́nu ọ̀rọ̀ bú lẹ́nu ẹlòmíràn tún máa fi yin rẹ̀ ya ọ̀rẹ́ nu wọn dá o. èèyàn tún gba máìkì mọ́ ọmọ wí fáwọn èèyàn pọ́blíkì pé ẹ mà kí ọ̀rọ̀ gún bẹ lẹ́nu àdánwò ni o anabi sọlọ sọlọm ní Ọlọ́run bínú sí gbogbo kínní gbọlọrọ bú alfahish albabi wọn abi hurera tọrọ bí yọlọrọ àná abu hurera ọgá wa àgbáni ọmọsàbà sàlékún yọnu rẹ fún o ó su ìlà rọṣúlùlọhì sọlọ lọhùn àlẹyìí wọsẹlẹmà an aksari máa yóò di fílù náà aljanna wọ́n tún gbé ànábì pé ẹ dákun kí ni tí yóò mú ọ̀pọ̀ èèyàn wà aljanna nínú tá a máa kà pé ẹ mọ̀ pé ọ̀nà lẹ̀kùn aljanna pọ̀ o ànábì lójú rẹ̀ bẹ́ẹ̀ fún wa o àràǹtí ọyẹ kíkówó ṣe pẹ̀lẹ́nu mọ́fojú kéré ẹnìkan ọ̀ọ́mọ ọ̀nà aljanna tiẹ̀ torí náà àdánwò tó dé nísìnyí pé ẹlòmíì bóun bá ti ń ṣe nǹkan kan kò rí kẹlòmíì ń ṣe nǹkan míì má èyí tó ń ṣe òun nìkan ni iṣẹ́ irú dáwà tó ń ṣe òun nìkan ni dáwà kẹlòmíì ọ̀gá ti ṣe yóò àwọn kan bẹ tí àwọn ò kéwù àmọ́ wọ́n ṣe dáwà jẹ ní ó kéwù lọ aláì ẹlòmíì fowó ṣe dáwà tó kọjá gbogbo ẹni tó kéwù sì ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ látòjú ayé ànábì àwa làwọ̀ ọmọ èèyàn ní fara balẹ̀ kọ́ máa read between the lines síra ànábì èèyàn máa èèyàn máa kà critically. Uthman bin Affan radiyallahu anhu ọ̀gá wa gbà. Níjọ́ta ànábì declare pé ee léyìí tí Uthman ṣe yìí ma darra Uthman ma fa'ala ba'da al-yawm gbogbo ohun tí Uthman yóò ṣe kò lè hàmù ẹ̀ kò lè ní lára mọ́ ìyẹn ni kó fúri lọ́dọ̀ lọ tàbí bí kéèsì ńláńlá lọ́dọ̀ ànábì ẹ dákun kí ni ìfúnmọ́nù ṣe ti gbà kò kí òun débẹ̀ ń jọun kì í ṣe wọn ìrún dandan ni o èèyàn aláṣìgbọ́ má sì gbọ́ o nípa làwọn níbi èèyàn bá kí wọn béèyàn bá kí wọn iṣẹ́ rí òwúlò o béèyàn bá sin lọ́hùn lọ́wọ́ lóhùn níwà dáadáa ti wí lánàá o kò débì kan o fi kún ẹ̀sìn ní o ìlà fẹ́ lò ń bì ní pé owó ni Usman ná lọ́jà nábì lórí ń lọ yìí èé èèyàn ni ó gbé owó kalẹ̀ fún tọ́lọ́hún báyìí ní òní wẹ́yìn máa dọ́rọ̀ Usman máa fa àlàbà àdàlẹ́ o ànábì òwú bá ń fẹ́ nìkan rí inú tàtà wa gbọ́ kò sí wí bẹ́ẹ̀ fún Usman jọ míì náà àfijọ́ Usman ti ń ṣe ń tà Usman tà nábì ròyìn rọ̀bí ọlọ́wọ́ àná ànábì ní àá kọ́dà àwọn màláìkà kan ti dù rẹ̀ <laughs> tààlà ànábì ròyìn bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam Uthman ala astahyi min rajulin tastahyi minhu al-malaika ebi ebi kan ló ṣe débẹ̀ ṣe gbárùkù àmọ́ ń jọ́ta ànábì ó fún lè tọ́ gàá yìí pé ma darra Uthmana máa fa àlá bá àdàlẹ́ o owó ló ná ń jọ o. anabi sallallahu alaihi wasallam nínú hadithi ní anabi nínú ọ̀nà àlùjánnà ẹlòmíín bẹ àwẹ̀ ni wọ́n wá sílẹ̀kùn kalẹ̀ fún àwọn aláwẹ̀ pé ẹnìkan lè wọ yàrá àfẹ́sí máa ń gbàwẹ̀ púpọ̀ jihadu lẹ́lòmíín àfi bí ọba gbọ́ pé wọ́n fẹ́ yan ìsìláàmù jẹ́ǹbì kan ní òní dìde. ẹnìkan má fojú kiri àwọn èèyàn nínú àdánwò nínú ẹ̀tàjẹ́ tọ́pọ̀lọpọ̀ ẹni tí ń ṣe wá sí kó sí lónìí tí ó mà tẹ̀lébí sú ìbílí ẹnu pé wọ́n ń ṣe hálíkọ̀ ọ̀hún àwọn tí ò ṣe hálíkọ̀ náà ń ṣe nǹkan mí o gbogbo àwọn ọ̀nà ṣètọ́ni tó ń kálukú gbà láàyè yìí ń bẹnu tíra sẹ́yìn náà mẹ́lọ kí ẹ tají ni tẹ̀lébíṣu èbèlè àfa ńláńlá kan ló ṣe tíra bẹ́ẹ̀ Al-Imamu Al-Jawzi òun ló ní àwọn ọ̀nà tí sùnmọ́ gbà wọlé tó ń kálukú kọ́dọ̀ sọ̀tà àwọn afá ọ̀sọ̀tà afá aládìrí ọ̀sọ̀tà fóun tẹ̀síwù ọ̀sọ̀tà fóun fíkíwù fúra o nínú ọ̀nà tó lé èṣù lè gbà wọlé tó àfóun wá sí òun kọ́ máa rí rẹ̀ pé òun ti tó tán ọmọ wo àwọn èèyàn bí ìgbà tí èèrà ń rìn ìjọra ẹni lójú pé tó ń ṣeun náà sọ́dọ̀ lójú bọ́lọ̀ ti gbà ní. àwọn ẹ̀kọ́ pọ̀ lára nẹ́gbàá Muhammad sallallahu alaihi wasallam torí náà wọ́n bi ànẹ́bì pé kí ni ohun tí ó mú yàn wà lìjánná púpọ̀ tí lànàbí ẹ̀dá àwùjọ náà taqwa Allah wa husnul khuluq ìbẹ̀rù ọlọ́run àti wà dáadáa. Bàbá gbọ́ pé iye èèyàn tí ó torí nǹkan báyìí wà lìjánná ànábìlẹ̀ yìí tí ó pọ̀ jù òun ní kíni ìbẹ̀rù ọlọ́run ìbẹ̀rù ọlọ́run ní jẹ́sìn láfi nífẹ̀ẹ́ wa fún ẹ̀sìn ni o níyàn bá níwà tí ò ní ẹ̀sìn kò débi kan o bọba wa bẹ̀rù Ọlọ́run tán máa wùwà dáadáa máa wùwà dáadáa má máa wù èpè ètí agbára àwọn tó ọyàn jẹ ọ̀ka tí wọ́n bọ́ sí yàrá tí wọ́n bọ́ ẹkún wọn láwọn ní Ọlọ́run à ó lè yí ọ lọ́wọ́ lálìkì yá máa wọ ó lè ó lè yíwọ́ látàrí àyín náà. وعن عائشة رضي الله عنها ينلا وعائشة لوري وروا دادا إنا ọ̀pọ̀lọpọ̀ àdìsí làfà mú wa ń bẹ ọlọ́nkọ san wọn lẹ́sàn dáadáa wọn ní aláwa aisha radiyallahu anha ó ní sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam ọgbọ́ òjìṣẹ́ ọlọ́run ìkẹ́ àtọ̀lọ́lọ́run ọmọ bá a lálẹ́kún ọ̀sọ̀ báyìí fún wa pé إن المؤمن لا يدرك لا يدرك بحسن خلقه درجة الصائم القائم الله أكبر ìjọ ń ta awí tán nísìnyí náà ẹsẹ̀kẹsẹ̀ mọ̀bádì sì ń bọ̀ pẹ̀lú. ànábi ni ẹsẹ̀ pẹ̀lẹ́ ẹlòmíì tí ń tó fi ààwẹ̀ àti náfìlà àti ẹ̀ bá lọ́dọ̀ ọlọ́run ìwà dáadáa lòun ẹ̀ bá. kí ló kù dá ànábi òwú fún wa sallallahu alaihi wasallam. innal mu'mina la yudriku bẹ̀hùsìnì kólókìhí dárajàtà sọ ìní àlùkò ọmọkùnrin tí mo wí tán nísìnyí láìpẹ́ yìí nù torí pé wọ́n yan náfìlà ẹlòmíín yan nǹkan mi o torí pé wọ́n ń gbààwẹ̀ ẹlòmíín gba nǹkan mi o bẹ́ẹ̀ ló ń kọ́ gba tiẹ̀ òun náà ni o wọ́n fojú yẹ̀yẹ́ nìkan o wọ́n máa fẹ́ nu ní àwọn ọ̀rọ̀ tí abẹ́lọ́nkọ́ kò lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ní kí n máa sọ ọ́ ìgbọ̀rọ̀ gbéraga ni kò dáa wọn lágbọ̀ọ́yé nígbà tó rí wọn ọ̀dàrú gbogbo àwọn ará ilé yẹn ọ̀lágbọ̀ọ́yé gbogbo àwọn ará àdúgbò yẹn ọ̀lágbọ̀ọ́yé gbogbo àwọn ará ìlú yẹn ọ̀lágbọ̀ọ́yé ìgbọ́kúgbọ́ ni wọn náà ṣe gbọ́yé téèyàn máa ń wọn rẹ̀ wò gbogbo téèyàn bá ti ń gbìyèwò bẹ́ẹ̀ ti ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ òun nìkan ni o kò sẹ́nì kankan máa wò nítòsí wa ń lé haúsá yàn yín lé haúsá gbàdánwò tó délẹ̀ yorùbá yóò ti kọ́ dọ́dọ̀ tí wọn àmọ́ lọ́run ti ń bá wọn pinẹ́ lọ́wọ́ bá wa pinna tí wàá lẹ̀ yorùbá yìí. kanú àwọn àgbà fáà ní sọ fún mi ọ̀nà ìmọ̀ọ́mú àgbà lónìí ní gbogbo ìdíje àwa state èyí sí ọ̀rọ̀ ìlú nìkan. èèyàn mi ni ọ̀rẹ́ mi ni junior mi ni yunifásitì ọ̀rẹ́ ni wádìí sìn. ọ̀dà àti ìríra ní ọ̀sẹ̀ yìí kò ní sọ fún mi pé nígbà táwọn aládàáwò rẹ̀ yìí táwọn àbá kílẹ̀ yorùbá yìí dé ọ̀kan nù wọn ọyọ gbogbo èèyàn kò ń bi súnà àwọn àtàbù rẹ̀ àwọn méjì nìkan ló kù nù súnà bá bá béèrè lọ́wọ́ rẹ̀ bá bá báyìí ọ̀dà ti jáde súnà ọ̀gbìn èso súnà ọ̀padà wá débi pé kò kù ju òun àti wọ́n bí ní o. pé gbogbo àgbọ̀gbọ̀ yìí tẹ́ wá ń wí èèyàn mélòó ló kú mẹ́ ọlọ́run ọka nìyẹn kan tó kọ́ ààbò wọn àtàbúrò. ẹ wo ṣètò tí ń ẹni lójú tí ń ṣeun náà ẹ tí ń ṣeun náà kò ń ra dátà ọ̀rọ̀ sáyé kí lóyè lómi ń ṣe bọ́lọ̀ ń bá gbà yín náà kí ọkú àmọ́ ṣe pẹ̀lẹ́ gbóúnjẹ ibi da lóru da ibi da yẹ́rù yìí ó tó gẹ́ o ó tó gẹ́ o ara ń tẹ́ ń sẹ̀ ń fa òun ni alugoro ọjọ́ rẹ̀ lójú tó o bá lẹ́ni àbáta ká fi ra àtùpà tó <laughs> lóun dẹni àjẹtanáwó bọ́rọ̀ ẹlòmíì ti rí nu ànábì náà sì ti wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ànábì ní ara tí ó padà ṣẹlẹ̀ láyé ànábì ní àwọn àgbà kan bẹ ìgbà ẹ̀tàn ni ànábì nígbà kínní àwọn onímọ̀ ànábì ẹ̀tàn bíbo ànábì níbẹ̀ ni yusaddaqu fihi al-kadhib wa yukazzabu fihi as-sadiq ẹni jẹ́ ń parọ́ làwọn èèyàn máa pé ń sòdodo òkúrò èèyàn làwọn èèyàn máa pé kí wọ́n máa pé òun ní sọ́ńtọ́ dáa anabi ní sanawatun khadda'at àwọn ọdún tí wọn máa tan àwọn èèyàn à wọn ní wà nẹbi sọlọ sọlọ ẹtún ṣàlàyé fún àwọn tí láàfin ma ẹwọ ọdún tá nẹbi sọ̀rọ̀ ìkàlẹ̀ ẹni tí ń sọ jẹgbẹjẹgbẹ ni wọn rò pé ń sọ̀rọ̀ gidi ẹni tí ń sọ̀rọ̀ gidi wọn ní èyí tí ń sọ ọdá wọn làwọn lè pé ẹ ń bá gbó ẹ má gbọ́ wá sí wọn mọ́. <laughs> mo ní àgọ̀ ni wọ́n sọ dọ́gbọ́n kò sí ní tí ó ọ aláhàkùnà ànábì ti sànù wa púpọ̀ àfa àkànṣe wáàzí ọ ní ọmọ gbọ́ wáàzí rẹ̀ mọ́ kò dí ládàá jẹ́ lọ́dọ̀ ọlọ́run ó ti gbé jẹ́ ọ̀rí ni inú àdìrí tí wọn náà lè fi kàrí ànábì ní odidi ànábì ọlọ́run ó jíṣẹ́ ọlọ́run èèyàn kan lọ́tẹ̀lẹ̀ kò sì yọ kó lá ọlọ́run. anabi ni wa nabi yun wa laysa ma'ahu ahadun anabi kan jí sí ọlọ́run ẹnìkan ọ̀tẹ̀lẹ̀ èyí wọn ò sì yọ ọkọ onú gíní yọ ọkọ anabi ọlọ́run gbọ̀ntì ṣètọ́ nìyí lílo ní sí ẹ mo ní ka ẹ ń sọ̀rọ̀ hadith kan lọ́wọ́. Hmm? ìyá ńlá wa Aisha àdéhùn náà ẹ̀rọ náà là ń kà yìí la yudriku bi husni khuluqihi darajata as-sa'imi al-qan'anu èyí ń kọ́ mo ti yà lọ bí àdéhùn ni àdéhùn àwọn ọdún tí máa tààyàn táwọn èèyàn ó rò pé nǹkan gidi làwọn wà ń bẹ ìrọsì wọn wá bí ànábì pé sọlọ ara ti láì dá mà ànábì ni wa yatakallamu ar-ruwaybidu yàtàkàlẹ́mú àrùwá ìbíbọ̀ àrùwá ìbíbọ̀ ìtumọ̀ rẹ̀ yóò bá ní ẹni àbáta káfíra àtùpà tó lóun jẹ́ ní àjìtànáwó ànábì ló tú bẹ́ẹ̀ oníkọ́ o àwọn sọ agbé kọ́dà láńgbéèjì strange táwọn náà wọ́n ní wàá má rùwá ìbíbọ̀ ànábì tàtún ní jẹ́ rùwá ìbíbọ̀ qala sallallahu alayhi wa sallam ar-rajulu ẹnìkan tó fúyẹ́ báyìí tó fúyẹ́ yóò sì máa sọ ọ̀rọ̀ tẹnu gbogbo òlú fẹ́ lè má gbà ẹnbẹ náà di ìṣe ànábì kí lànábì ò fi lọ fún wa. tẹ ẹ bá gbé ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu ẹlòmíín gbogbo àti kéwú àti ọjọ́ orí àti mà àti ẹ̀xpíríẹ̀nsì ẹ tẹ ẹ bá rí ẹ pé à òun náà nì <laughs> gbogbo ọ̀rọ̀ tí ẹnu gbogbo àfa àgbà àfa àgbà àgbáyé kódà kéde nàìjíríà nìkan nàìjíríà yìí náà lájọrọ màkà tó jáde tó ní ta ní mùtẹ́míà mùtẹ́míà ọ̀jẹ̀jọ́ ju wọ́n jẹ́ tòun ni o wọ́n gbàǹtí mùtẹ́míà wí èèyàn sì máa rẹ́rìn gbà mí ẹ̀ bá ń gbà wọn ọ̀rọ̀ kàyéfì yìí ilẹ̀ yorùbá yìí náà kẹ́nìkan jókòó ń kọ̀rọ̀ yàrá rẹ̀ kan kọ́ mọ́ pé ta ní ibùdó tẹ́yìn yá. kódà ẹnìkan ní kódà wọn ti bá dára nàbì wọn ti ń sọ̀sọ̀kúsọ̀ sá nàbì náà wàláì mi ò gbọ́ lẹ́nu àmọ́ ẹni tó wuyàn rò pé yọ parọ́ mọ́ wa o ní kódà ẹnìkan sọ pé ànábì náà ṣèṣe ah, kódà wúwo lẹ́nu ó wúwo ẹ mẹ́jáwọ̀ sọ ẹ mẹ́jáwọ̀ sọ àmọ́ bí tẹ́tàn jẹ́ gbé wọn dénú díẹ̀ díẹ̀ ní máa bẹ̀rẹ̀ ànábì ní àrọ́jù ló tààfì ẹni tó ẹni tó tó òun náà dà táàmù ẹ wá kí lọ́wọ́ lóun dẹ ní àjìtànáwó ànábì ní jọ́ tó bá di pé wọn ní ọ̀rọ̀ wọn ní àwọn èèyàn ń gbọ́ sànàwá tún kàdàrà àwọn ọdún tí ọdún tàjẹ ayé tàjẹ ló déhùn tàbá ní tanra wa gbogbo ẹ̀ là ń rí practically lónìí o lẹ Yorùbá yìí o Nàìjíríà yìí o ànábì ti sọ kalẹ̀ fún wa o sallallahu alaihi wasallam torí náà ibi àfihà lọ bẹ̀rùn kásánù àwọn tí àwọn yìí ń bẹ lára wọn náà ààrẹ ẹ̀ ní pé ṣé tó ń ṣe òun ni wọn máa bẹ lọ́nkọ́ gbà má fojú kéré ń tẹ́lòmíì ń ṣe o wọn náà lọ tún àdìsí yìí ká ànábì ní ẹlòmíì yọ yọ àtìvù tí wọ́n àtìvù pẹ̀lú àwẹ̀ yọ àtìvù tí wọ́n àtìvù pẹ̀lú náfìlà kí ló ń wẹ̀ àtìvù ẹ̀ wà rẹ̀ dà ṣe dáadáa sáwọn òbí rẹ̀ alámọ̀ọ́nà ni ó ṣe fọkàn òkú ọ̀gá rẹ̀ jẹ́ ní ti ń tàwọn ìwà dáadáa nù. ọlọ́mọ́sá sàmánà gbogbo wa o وصل اللهم وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وإياكم